fighting them a wine, them a TikTok, yeah. Them a loving me non-stop. Anywhere me a go, them a want come. Oh, pass me the off. it for seven years? Eh? when are we going to have you, you see this motivation thing is not until you know you get on the media space and begin to you know um, read out everything to us we don't even want to see the the steps we just want to see the results mm. you can't keep people you, you know no uniforms no um, uh, no no motivation at all mm we, you can't keep them like that and you expect the best from them and you know these are basically ranks of if you look at the breakdown yes. it's usually i mean it's uh, it's uh, big top up uh, well, you have uh, corporals, you have sergeants, mm. you have um, so you have uh, about twenty thousand five hundred and uh, seventy-two sergeants were promoted to the rank of inspector, three hundred and twenty-four corporals to sergeants, and one hundred and forty-three constables to the rank of corporals. So that's what we have uh, when it comes. Well, to it looks impressive, but one wonders whether uh, they are responding to the fact that you know that weeks ago there was a threat of strike. Of a strike, and I yes. think a, the, the number of them were also commission. sanctioned. Yes, I, I, find I don't know. Mm. I, I just just think there is a need to tinker with the law hmm. setting mm. up these bodies because the police service commission mm. i feel it is wrong for mm. for a, a, a, an inspector general hmm. who many times did not do their jobs well they will now still come ahead hmm. the police service commission and have direct you know bearing on, on, on the officers and so we don't see, they don't do much i i think that um that law is also something that should be looked that should into. Be looked mm-hmm. into. Mm-hmm. All right, we need to go on a quick break. When we return, we open the phone lines to get your thoughts. Uh, apologies once again. We are not on Facebook at this moment. I do know that uh, yesterday uh, you could not see the video. At this moment, however, we're not on Facebook at all. We need to go on a quick break. When I return, I open the phone lines to get your thoughts. Stick around. Precious Cornerstone University, PCU, a faith-based institution located in the heart of the city of Ibadan, provides a student-friendly and enabling environment to fulfill your dreams. Precious Cornerstone University is a true pan-Nigerian university, currently with students from more than 22 states of the federation. PCU is currently calling for admissions of new intakes and with a minimum score of 120 in JAM UTME with 5 level credits in English and mathematics alongside three other relevant subjects. You can enroll today in microbiology, mass communication, biochemistry, international relations, computer science, Accounting, accounting, cybersecurity, economics, software engineering, business administration, physics with electronics, actuarial science, industrial chemistry, banking and finance, industrial mathematics, and more. Direct entry admission for all ND and HND holders is also ongoing, and students with lower mark than 120 can also register for JUPEB. Enroll online today at www.pcu.edu.ng and follow the procedure. Or you can visit the precious Cornerstone University Campus 1 at Olaogun Odife Road, Ibadan, or call now 080 0795105 or 070 At Precious Cornerstone University, your place is here and your time is now. Some people go just promise you berekete, but they go only fit give you bear. Some no go fit do pass bere. If they too try safe, eh, some fit struggle give you bereke. Hmm, but you see glow, eh? um, dem no go just give you berekete. They hmm, go even give you berekete plus plus join safe. struggle me Yes, all oh. so when new and existing Glow users enter Glow Bracket Plus Plus, they will begin enjoy 100 Naira MB bonus data on top every first recharge of the month, another 60 MB bonus on top every other recharge of the month, and another 400% call time bonus. And if you be new Glow subscriber encore, now 1000 Naira bonus credit, then go first take knock you welcome on top all the recharge them. This one pass all four. now four, four. This one now Bracket Plus Plus. Just dial star 777 hash or activate activate new glow sim make yourself fit get joy on top your unlimited value waiting for glow breaker plus plus glow Education is the passport for the future, for tomorrow belongs to those who prepare for it today. Therefore, secure a solid future for your child. Larican International Schools with nursery, primary, and college is the place to go. The enviable performance of students in WAEC, UTME, IGCSE, A level, SAT, JUPEB, and others are testament to a qualitative education. Our students think like entrepreneurs early in life as we the foundation with courses like fashion designing, catering, robotics, cosmetology, auto mechanics, and lots more. From Larican College to foreign universities is easy with our OSSD and Cambridge programs. Check us out at our school's premises at Ologuneru Ibadan or call 090-6000-3940 or visit our website www.laricancollege.com. Larican will secure a promising future for for your child. wàá ti máa gbọ́ ìwọ náà dẹ̀ ti mọ̀ pé thirty twenty kì í ṣe ṣeréṣeré mọ́ torí pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló ti jẹ àwọn ẹ̀bùn lóríṣiríṣi ní báyìí lọ́sẹ̀ tá wà nú ẹ̀ gangan yìí o láǹfààní láti ta thirty twenty kíwọ náà lè kópa nínú ìyíkọ́tò oríire tí ó wáyé ní April seventeen ìyẹn Easter Sunday kí lohun tó ní láti ṣe testa thirty twenty ash lórí MTN rẹ yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè ní ìpele tó o fẹ́ràn ó sì ní àǹfààní láti jẹ ìkan nínú àwọn ẹ̀bùn bí ìrìn àjò sí Jerusalem ọ̀kadà tuntun yánnayán yanranyanran deep freezer hundred thousand fifty thousand àti àwọn ẹ̀bùn gbáǹkọ́gbìn míì bó o bá ṣe kópa tó làǹfààní rẹ yóò ṣe pọ̀. Let's go and party. go pay. Okay, hello, hello, Tutti price we dey gbàgbé, a máa sanwó o. As finance and finance, béèrè lọ́wọ́ wọn kí come on, come on. She on my, come on. see you on my way. wants the glory for himself. Oh, what a goal! What a wonderful strike from Rafael Borre! It's a stunner! And Eintracht Frankfurt march into a 2 0 first half lead in this second leg. 3 1 on aggregate now. Stunning strike, stunning scoreline. Late in the first half, Barcelona trail 2 0 at home. Kamada sent it across. Kostic! Oh, he scored! It's 3 0! Philip Kostic! and it's a long, long way back now for Barcelona. Kostic may have just put the final nail in Barcelona's European coffin for the season. Barcelona sliding out of Europe, comprehensively so as well in front of their own fans, as we go into added time at the end of the game, of which there will be a lot as Busquets fires in a superb goal. This one will count 4-2 on aggregate. And Barcelona have got a penalty here right at the end of the game. It will be in the 10th minute of added time. But if they score, it still wouldn't be enough. Should he score? Which he does, just. And Barcelona's players want to use every available second here. There might be a few. Is there time for one final attack? And are we, are we going to see the comeback of all comebacks? I don't think there's time. It is too little too late. Eintracht Frankfurt have knocked Barcelona out of the quarter-finals in the Europa League. A stunning, dramatic finish to the match. Barcelona are out of Europe. Eintracht Frankfurt, 3-2 winners on the night, 4-3 on aggregate. too little too late for Barcelona as they were knocked out of Europe. That was last night. Kenny Ogumiloro, yeah. good to have you. Good morning. Now everybody go chop breakfast. <laughs> oh, by the way, thank you. I had breakfast on uh, Wednesday. that was on Wednesday. Thank and, you. Uh, despite <laughs> uh, three years not doing the needful, thank you for breakfast. <laughs> Even though it was not a place that I cho chose, you decided to you know I help. money, I still money to do something, right? I, I appreciate it. I That's appreciate what it is. Uh, but uh, so, Basa, Basa chop breakfast. Uh, now everybody go chop breakfast. Um, Barcelona chopped their own yesterday night. Barcelona fans, good morning to you. Um, let me ask you how markets uh, this uh, beautiful, lovely uh, Good Friday as a Christian faithful all over the world begins the celebration of uh, Easter celebration. Yes, don't forget, Easter, uh, I mean, Easter is in the air for all the Christian faithful. Uh, don't forget the reason for this season. Jesus died on the cross. This is the ultimate love. So, what I mean is, is that look around you, show love to people around you, and don't forget the reason for this beautiful season. So, all the Christians are uh, listening to my voice from every part of the world. Happy Easter celebration to you. And uh, let's do this again uh, this morning, celebrating the latest and the biggest news making the rounds in the world of sport. My name is Kenny Ogumiloro. Lulu, see, on Wednesday when I was talking about Chelsea um, being sent out of the UEFA Champions League, mm -hmm. I threw a stone. I said, if your team did, did not qualify for ordinary UEFA Conference League, you don't have any moral rights to <laughs> talk about Chelsea. And if your team did not make it to the quarterfinal of the Champions League, you don't have any reason mm. to talk about Chelsea. And let me say this see, dropping from the Champions League to the Europa League and winning the Europa League is not for everybody. Mm. Manchester United did it last year, they lost the final. Barcelona did it this year, they drew from the Champions League uh, to the Europa League when everybody thought uh, this is one tournament that Barcelona would go all the way to winning. Mm. But then they lost out yesterday uh, in the quarterfinal stage. L I repeat, not be every club go drop from the Champions League to the Europa League and, and wait all the way. To, yeah. Now Chelsea do am last. Mm. Another reason why you should respect that club. Do am so, easy. do am easy. <laughs> Not be for everybody. So Barcelona lost at home uh, yesterday night. 15 game unbeaten run came to an end. Under Javi Hernandez, two goals to three at the end of the 90 minutes yesterday. Aggregate scoreline: Eintracht Frankfurt secured a place in the semi-final, uh, four goals to three. Olympic Lyon lost at home to West Ham United by one goal to three. Aggregate scoreline: four goals to one. West West Ham United through to the semi final of the UEFA Europa League. Glasgow Rangers defeated Braga 3 goals to 1. Uh, Joseph Ayodele Aribo of Nigeria uh, got an assist yesterday night as Rangers secured a place in the semi finals of the Europa League. Well, of course, in Italy yesterday night, Atalanta lost at home to RB Leipzig by 0 goals to 2. Christopher Nkuku uh, scored the two goals for RB Leipzig as the German club secured a place in the semi final of uh, the UEFA Europa League. Talking about the pair of the semi final. The first leg will be coming up on the 28th of April. The second leg will be going down on the 5th of May. And it's going to be RB Leipzig versus Glasgow Rangers, West Ham United up against Eintracht Frankfurt. And from the Europa League, celebrating the result of the UEFA Europa Conference League, uh, PSV Eindhoven lost at home to Leicester. Leicester City through to the semi-final of the Conference League. Olympic Marseille also through to the semi-final after defeating uh, PAOK Salonika uh, of Sweden yesterday night, uh, of uh, Greece yesterday night. AS Roma, uh, the team of Jose Mourinho, scored four yesterday night as they defeated Bondo Glimt by four goals to nil. Tammy Abraham opened the scoring 24 goals in all competitions for for AS Roma. And of course, uh, Nicola Zaniolo has scored his first senior career uh, hat-trick in the colours of Roma. So AS Roma took through the semi-final and Feyenoord of Holland defeated uh, Sparta Prague three goals to one to also book a place in the semi final stage. Siri Desas of Nigeria scored two goals on the night for Feyenoord. He was voted man of the match. Semi final pairings of the UEFA Conference League. Leicester City will take on AS Roma. Olympic Marseille will take on Feyenoord. Jose Murillo, just two games. Okay, let me say, just three games away from winning a title for AS Roma. I said this when he was appointed as AS Roma that Murillo will he go win trophy ahead of Tottenham is going to deliver a title for AS, Roma, Roma, before Tottenham win any title. Let, us see how this. That's goes. what it let's is. Three games goes. away. Mm. Let's give it to this man. Yeah, let's, let's move on. let's move on from this now. Uh, so yesterday in the news, I did see that uh, Salisu Yusuf. I saw Salisu Yusuf's name pop trending. up. I saw other <laughs> names pop up. And uh, one of the things, uh, one of the articles I, I, got to read yesterday about Salisu Yusuf was a reminder of uh, that particular scandal. Imagine you know, that. Uh, imagine. Imagine. And when I saw that, I was like, ah so why why why him and no one else? I said, okay, I'll ask Kenny this okay. question. Yeah. Why Salisu Yusuf? Especially, maybe give a background to why I'm asking this question, and then uh, please, if you have an answer. <laughs> yes, why Salisu Yusuf? Uh, oh, I think only NFF can answer that question. Like you rightly said, if anybody, if you don't understand football at all, if you go on internet and type Salisu Yusuf, the first thing that will come on your screen is the scandal. The first thing. Forget everything he has achieved as a coach, the first thing that will come on your screen, if you put, if you type Salisu Yusuf on Google right now, the scandal that rocked his career will be the first thing on your screen. Before we talk about Salisu Yusuf, just for those that are following me on social media, I said I will be talking about five reasons why Salisu Yusuf should never be considered for any national team job. Five reasons why Salisu Yusuf should never be considered for any national team job. Before I talk about that, let me quickly talk about the coaches um, appointed by the NFF. Yes, for the Super Eagles of Nigeria, yes, we are waiting for a foreign coach mm -hmm. that will be in charge of the team, but of course, they've appointed his assistant for him already. Uh, and I think I, think NFF got it wrong for several reasons. If you are bringing a foreign coach, I know for a fact that a foreign coach will come with his own backroom staff. I know that for sure. Westerhoff came with his Buffalo Joe. I mean, foreign coaches we've had, they even Gennaro Throw, the last foreign coach we had, came with his own people that would work with him, trusted people that he can trust on the job. So appointing Nigerian coaches for him before we appoint a foreign coach. To me, I think it's a no no. I think it's a no no. But then, um, goes. um, I mean, the NFF appointed, appointed assistant coaches for the incoming foreign coach of Nigeria, uh, Salisu Yusuf, the first assistant, Finidi George, one of the assistant coaches, assistant. Uh, Osman yeah. Abdullahi, and of course, Ike Shurumu, Ike Anobi. When I got the news yesterday, I called Ike Shurumu, I congratulated him, and he said, Kenny, thank you. Um, I may not know many things, but I know for sure that Ike Shurumu will do better than Aloy Hagu did in eight years mm. in the Super Eagles. I know for sure that Ike will do better than Aloy Hagu did in eight years as the goalkeeper trainer uh, for the Super Eagles. So we wish them all the very best. And of course, I have reservation about the choice of uh, Finidi George as one of the assistant coaches of the Super Eagles. To me, mm -hmm. I think I would have preferred uh, Finidi George as our under 17 coach for oh. some reasons. See, Finidi George is he has one of the best and the biggest certificates in European coaching license. He has a UEFA A license. UEFA, I think it is eh, it's either UEFA Pro or UEFA A license. It's one of the biggest in Europe. And before he came to Nigeria to take charge of Aimba, he has worked in um, Spain. He worked in Holland with under 17 and under 19 player. In Holland, he worked with a uh, Pexola under 19 team. In Spain, he worked he worked with Real Mallorca under 16 and under 19. Finidi George said he would love to coach under 17. When he was coming back to Nigeria, he applied to be a coach of under 17 Golden Eaglets before he got the job of Eyimba. So I think I would have preferred a person like Finidi George because of so his experience, because of his experience that at time. that level. Mm. Let's see the development of Nigerian football start from the under 17. Okay, let me stay from the under 15 it is what you build from the under 15 that we that we get to the national team. Mm. Look at the three lions of England under 17, under 20. Look at the progression. So I think what they've made a choice, but if I have my way, I think I would prefer Finidi George as under 17. L let him give us a playing style at the under 17 level. Let's see the progression. So I think to me, they got it wrong. the George, assistant coach of the Super Eagles, I think they got it wrong. That's my personal opinion. Yes, the Chan Eagles. Yes, uh, Salisu Yusuf in charge of the Chan Eagles. Uh, yes, uh, assistant coaches Kennedy Boboye, Fatai Osho, Fidelis Ilechuku, Abubakar Bala Muhammad, and the goalkeeper trainer will also be Ike Shurumu for the Chan Eagles and the under 23. Under 20 Flying Eagles, Ladan Bosu is coming back to lead the boys. Uh, Fatai one of, the, one of his assistants, Oladuneye Kale, one of his assistants, and Jolomi Atune Hali will also be one of the assistant. Goalkeeper trainer for the under 20 is Barua Olatunji. Under 17 is Uduka Ubadi. Assistant is Ahmed Lawal, Omoneyi, Aruna Ilerika, Olanriwaju, Yemi Daniel, and the goalkeeper trainer is Mohamed Nasir Isa. Talking about the under 17 Lulu. Mm -hmm. Uduka Agbade was appointed as, a, as, an assistant in 2011. That was 11 years ago. Mm. Is NFF telling us that in 11 years we don't have another coach? another coach that can work at the under 17 level. Why bring back Uduka Agbade? Has he, has he gained some experience within the time? Well, no, no, no, any big ex experience, so to say. Mm. I, I, I, mean, I think he was in charge of a couple of teams in the NNL, City of David of Lagos, now defunct, couple of teams in the NNL. I, I think in 11 years, I don't know what Uduka Agbade has done in 11 years to be given a chance to come back. Yes. Okay. I, am not I'm not comfortable with the choice. Mm. 11 years ago, he was his an assistant. He was an assistant to Yemitela, late Yemitela. So is NFF telling us that in 11 years, we don't have a coach that can be in charge of our other 17? Well, under 20 Ladamboso, see, they say the coach is as good as his last job. Ladamboso has no business coming back as our coach of the Flying Eagles. The last job he took for the under 20 Flying Eagles, we failed to qualify for the African Youth Championship from Benin Republic qualifiers. We failed to qualify. So I, I, don't know why. I don't know. I don't know the people that sat down. They said the the the NFF uh, technical committee, committee yes. sat down together and made the choices Bye. òkè ìdàgbàsókè big four five six lójoojúmọ́. máa máa thirty twenty. gbọ́ ìwọ náà dẹ̀ ti mọ̀ pé thirty twenty kì í ṣe ṣeréṣeré mọ́. torí pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló ti jẹ àwọn ẹ̀bùn lóríṣiríṣi. ní báyìí lọ́sẹ̀ tá a wà nú ẹ̀ gangan yìí ó láǹfààní láti twenty kí wọn náà ó lè kópa nínú ìyíkọ́tọ̀ oríire tí ó wáyé ní april seventeen ìyẹn easter sunday kí lohun tó o ní láti ṣe testa thirty twenty ash lórí mtn rẹ yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè ní ìpele tó o fẹ́ràn ó sì ní àǹfààní láti jẹ ìkan nínú àwọn ẹ̀bùn bí ìrìn àjò sí jerusalem ọ̀kadà tuntun yánnayànna deep freezer hundred thousand fifty thousand àti àwọn ẹ̀bùn gbáǹkọ́gbìn míì bó o bá ṣe kópa tó làǹfààní rẹ yóò ṣe pọ̀ tó sunday yìí ni o ní fresh fm lóde tó pẹ́yẹmí tí dr ọláyínká jó joel ayéfẹ́lẹ́ ń ṣàtọ́kùn ẹ̀ bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ àṣálẹ́ iléeṣẹ́ kingsfry communications ló ṣagbátẹrù ẹ̀ àjọ national lottery regulatory commission fọwọ́ sí gbogbo ẹ̀ ti sẹ́gẹ̀ mẹ́ǹgẹ̀ thirty twenty rí ipò kópa national lottery regulatory commission fọwọ́ sí. Welcome back. It's still Fresh Sports on Fresh 105.9 FM. Uh, the last stretch on the program. Yes, the final lap. Uh, yes, uh, 20 minutes, gone like 20 seconds. Uh, five reasons why Agoye should be given enough time. Mm. Uh, shooting Stars will play their game tomorrow, Saturday by 4 p.m. against Lobby Stars. Uh, four, five reasons why Agoye should be given enough time. On Wednesday, I spoke about five reasons why he should resign. Mm -hmm. This morning, let me quickly share with you five reasons why he should be given enough time, at least to the end of the season. Number one, Agoye has not failed in in the assignment given to him. Mm. He has not failed. See, we want to win the league, get a continental ticket. It's just like building castles in the air. I knew from the start of the season it is impossible. The number one priority for Shining Stars is to remain in the league. Is he on course to achieving that? He's on course to achieving that, at least for now. Shining Stars is placed at 12th on the table eight above. I mean, the, he's above eight other teams in the NPFL, not in the relegation zone. Mm. So so far so good. He has not failed in the assignment given to him. Number two is uh, Agoye is not the worst coach in the NPFL. He's not the worst coach is better than Salisu Yusuf. Can Salisu Yusuf is in charge of Kano Pillars? Is is better than Imama Amak Makabu. Uh, Imama is in charge of Abia Warriors. Is better than Abubakar Bala. Abubakar Bala is in charge of Niger Tornadoes. These are national team coaches. Is better than them judging by the by the position of shooting on the log. Yeah. It's not the worst in the NPFL. Number three is uh, he has remained unbeaten at home this season. Enyimba have lost at home. Aqua United have lost at home. Shooting Stars is one of the very few teams yet to lose at home in the NPFL. We should respect him for that. Number four, replacing him right now might be very difficult See, if you want to replace him, maybe you bring Kennedy Boye. Kennedy Boye will not collect less than 3 million naira from you. We not collect less than 3 million. I mentioned Fatah Osho. Fatah Osho is one of the assistant coaches of Nigeria. Now, now if you want to pay Fatah Osho, you have to spend millions. should Shouldn't is struggling financially. Replacing him will be difficult. Let's be sincere. Can they afford 3 4 million to Kennedy Boboye? Can they afford it? So I think replacing him right now will be difficult. He should be given enough chance and support at the end of the season. And finally, he's been very humble enough to accept the team is not perfect. yet. see, Lulu, there are some coaches that are very arrogant in defeat. Agoye is not arrogant in defeat. Agoye will tell you this team is a work in the progress. He's humble enough to accept this team is not made already. Mm we should respect such a code like that. We need to go right now. With Tomorrow, 2 p.m. of mine, I hope I've been able to <laughs> convince and not convince you that Goye should oh be supported my. at least to the oh. end of the season. In 2 p.m. tomorrow, let's do sports gang. Lulu, we need to go right we now. We need to go. Thank you, Kenny Ogumiloro. I'm Lulu Fadoju. My name is Kenny Ogumiloro. Enjoy the rest of your day. To the Holy Christian, happy Easter celebration. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Here is the list of excuses that will no longer be accepted. Eh, Otajigbe, eh, abeg, eh, abeg, eh, give me your hotspot. I, I want my data, but this one too much. Please, could you put your Wi-Fi on? I'm out of data and the recharge card seller has closed. Oh, I would have recharged though, but I can't find my wallet. <laughs> Please, I've got cramps and I can't get up. Can you share your hotspots? Oh no! Don't know where my internet token is and I need to quickly buy data. Please, could you share your hotspot till I find it? Hey, Jumbo, I will buy data, but that recharge card seller need ever get change. How good one? Now there's really no excuse to ever be out of data with Glow Borrow Me Data. Dial star 321 hash to borrow data now and pay later. I beg, I fit share your hotspot. This rain bahad. Make thunder no go fireman. <laughs> the largest data network, Glow, grandmasters of data. Honey, what's my go? Another festival of a wolf is around the corner. Here we go again. Say what? Come on, darling. April Fool don't pass. Calm down, honey. I've got good news for you. Easter is here, and it's time for us to spend less and get more on food, drinks, and cooking items with Foodco Easter Awu. Buy more, pay less in Foodco Easter Awu. Check out our unbelievable lead offer: a rice combo of 25 kg Big Bull rice, 1.4 liter power oil, a pack of Coca-Cola 50 cl, all for just 18,299 naira 99 kobo. Wow. Order mouth-watering offers include Foodco whole chicken, 1,799 naira 99 kobo. Power pasta spaghetti, 478 gram at 294 naira 99 kobo. Bonvita 450 gram refill at 1,049 naira. Foodco Easter Awoof runs from 13th April to 19th April 2022. Offer valid while stock lasts. Terms and conditions apply. Yeah. No matter where you no matter how we be. I go always ready for you. Anything where you chop or whatever you drink, oh. I cannot be the bar for hey. you. All I ask in return is that you treat me a little better. It's I bro. Toilet cleaner. My hygiene now your own door. know. Toilet cleaner. It's a win-win for me and you. So make me win, no. Oh. When I wake to grow. It tells me to oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six. oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six kẹ̀. bẹ́ẹ̀ni ó ní àlékún DHA èyí tó ń ṣe àtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé bákan náà ló tún ní káṣíọ̀mù fítámìn D àti onígà ńlá protein láti mú àwọn ọmọ rẹ dàgbà kí wọ́n sì lágbára. mo fẹ́ràn ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní fi mílìkì ìdàgbàsókè pic four five six tó ní àlékún DHA èyí tó ń ṣàtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé fi kún àwọn èròjà ìṣaralóore fún àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni. dàgbà kó lágbára kó sì jáfáfá pẹ̀lú mílíkì ìdàgbàsókè big four five six lójoojúmọ́. títí I'm leaving now. Okay, mommy. Bye bye. <laughs> Eh, Make sure you use this hypo bleach sachet to wash all the clothes, clean the bathroom, mop the floors, and uh. uh, uh me one sachet for all this plenty work? Huh? See you. This new Hyperbleach 200ml bigger sachet will help you do more. Yes, sir. Introducing the Hyperbleach 200ml bigger sachet. The bigger sachet you've been waiting for. Now you can do more disinfecting, whitening, and cleaning for just 100 naira. The new 200 ml Hypo Bleach Sachet is available in all stores. Mmm, bigger Good news for every woman out there. The Women College of Ministry is back Join Olufunke Adetuberu at the Women College of Ministry as she takes you through life-changing courses such as life management, understanding your personality, how to deal with conflicts at home, raising super kids amongst others. It also includes a special package for waiting mothers and a dinner for couples. The school resumes on the 7th of May 2022 and holds every Saturday 12 p.m. to 4 p.m. for 6 weeks. Come and receive knowledge that can make you walk victoriously over life and relationship issues. This is for all women 17 and above, single singles, divorced, single parents, and widows. To register, text or WhatsApp 080-2324-2389. Distance is not a barrier as our online Zoom classes are also available. Register now not to miss out. Women College of Ministry, a must for every woman. Woman, a warrior is a woman. Òkòtú Azẹ. Ìlú Ìbàdàn máa gba omi lẹ́ngbẹ̀ẹ́ èèyàn lálejò lọ́jọ́ kìíní oṣù karùn-ún May one ọdún tá a wà nínú rẹ̀ yìí bí wòlíì thirty three ten àti àwọn ìràwọ̀ òṣèré olórin àti adẹ́rìnpa òṣónú yóò ṣe máa gbé wa tura àbáyé pẹ̀lú ètò tá a pè ní wòlíì thirty three ten Richard oh my Jessica àkọ́kọ́ ọrú rẹ̀ rẹ́ o nílùú Ìbàdàn wọ́n pàdé àwọn ìràwọ̀ lẹ́ka mọ́lúdùn bíi Dr Yinka Ayefẹ́lẹ́ MON wòlíì àgbà Jaye Kuti Jigan Baba Ọjà Yomi Fashlanso Dàmọ́ Dàmọ́lá Ọlátúnjí Boys Ọlọ́run Dáre Another Level Remote The Nepa Boys Costoflex Pétérù General Ọlá tó ń ti àwọn jìmì oní tálẹ̀ǹtì láwùjọ mìíràn Dr Freak àti Rapping Daddy ló máa darí gbogbo ètò Gbọ̀ngànlá Jogo Center Liberty Road Ìbàdàn ló ti máa wáyè báwọn tíkẹ̀tì ṣe wà rè o regular two k VIP ten k tables three hundred k àti five hundred k ẹ lè rí rà ní BBT Lounge Palms Mall Ìbàdàn tàbí Ọ̀fadà Kitchen Àwọlọ́wọ́ Avenue Bódìjà Ìbàdàn ẹ pè zero eight one six three four three two nine six seven wọ́ọ̀lì thirty three ten recharge oh my oh jessica ní may one ní gbọ̀ngàn ńlá jọ́gọ̀ ó máa lẹ́tìkẹ́. máa lọ wàrà ló máa lọ sùn ẹgbẹ́ yẹ́yẹ́ thirty twenty wàá ti máa gbọ́ ìwọ náà dẹ̀ ti mọ̀ pé thirty twenty kì í ṣe ṣeréṣeré mọ́ torí pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló ti jẹ àwọn ẹ̀bùn lóríṣiríṣi ní báyìí lọ́sẹ̀ tá a wà nú ẹ̀ gangan yìí o láǹfààní láti ta thirty twenty kí wọn náà ó lè kópa nínú ìyíkọ́tò oríire tí ó wáyé ní April seventeen ìyẹn Easter Sunday kí lohun tó ní láti ṣe testa thirty twenty ash lórí MTN rẹ yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè ní ìpele tó o fẹ́ràn ó sì ní àǹfààní láti jẹ ìkan nínú àwọn ẹ̀bùn bí ìrìn àjò sí Jerusalem ọ̀kadà tuntun yánnayàn yanranyanran deep freezer hundred thousand fifty thousand àti àwọn ẹ̀bùn gbáǹkọ́gbìn míì bó o bá ṣe kópa tó làǹfààní rẹ yóò ṣe pọ̀ tó sunday yìí ni o ní fresh fm lóde tó péyẹmí tí dr ọláyínká joel ayéfẹ́lẹ́ ń ṣàtọ́kùn ẹ̀ bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ àṣálẹ́ iléeṣẹ́ kingspride communications ló ṣàgbàtẹ̀rù ẹ̀ àjọ national lottery regulatory commission fọwọ́ sí gbogbo ẹ̀ ti sẹ́gẹ̀ mẹ́ǹgẹ̀ thirty twenty rí ipò kópa national lottery regulatory commission fọwọ́ sí. Start every Ramadan day with the strength to carry out your physical and spiritual duties faithfully. Have your sahur meal with your favorite Hollandia evaporated milk and go on with the strength to milk the blessings of the day by doing your religious duties faithfully. Make it your best Ramadan yet. Ramadan Kareem from Hollandia Dairy and Chivita Fruit Juice. Titi! I'm leaving now. Okay, mommy. Bye bye. <laughs> Eh, make sure you use this hypo bleach sachet to wash all the clothes, clean the bathroom, mop the floors, and uh. uh, uh One sachet for all this plenty work? Huh? See you! This new Hyperbleach 200ml bigger sachet will help you do more. Yes, sir! Introducing the Hyperbleach 200ml bigger sachet, the bigger sachet you've been waiting for. Now you can do more disinfecting, whitening, and cleaning for just 100 naira. The new 200 ml Hypo Bleach Sachet is available in all stores. Mmm, bigger 200 ml Hypo Sachet to do more housework. Hypo, go, hypo. Ibadan kini so Fresh FM nìbàdàn làwà. ẹ kú ojúbọ Ajábalẹ̀ tún ti dé. lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà látinú àwọn ìwé ìròyìn tó jáde fótó di o. lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ ó ṣe bómi la kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn gbọ̀ngbẹ̀lẹ̀ ajábalẹ̀ lórí Fresh FM. òní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. èdè karamọ gan pọ̀ gbẹmí sókè o. gbẹmí sókè bọ́ńbọ́ kí n wà lókè téńté tábìlì. gbẹmí sókè so you are now talking karamọ gan pọ̀. èmi ò tí ì sí lókè ó mi dùn mọ́ wa àárín gbùngbùn. o ti ń dókè báyìí. <laughs> àdúpẹ́ ṣé hmm. happy good friday ní ká sọ ni àbí happy friday àbí. good friday ni. ok good friday mm. good friday sí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa. good friday sí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa sí àwa náà tí àwa ń sọ̀rọ̀ tẹ̀yin ń gbọ́. Hmm. ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ni ẹ kú ọdún ẹ kú ìyèdún gbogbo kìrìsìtẹ́nì hmm. pátá àti gbogbo ẹni tí ọdún bá láyé àwa tá a ṣọdún yìí látúnṣe mí lágbàá lọ́wọ́ Ọlọ́run ó lè ṣeé ṣe pẹ̀lú bí sànmọ́nì ṣe lọ́tírìn kọ́fẹ́ mọ́ dàbí ẹni pé ó lọ bó ṣe yẹ kó lọ hmm. Hmm. nínú gbogbo bóyá kò tiẹ̀ jọ tá à ń retí. káṣàmọ ẹ àmọ́ wáyé bẹ́ẹ̀ àmọ́ wáyé bẹ́ẹ̀ kádúpẹ́ ẹ̀mí a sì ń gbàdúrà pé lágbára lọ́wọ́ ọlọ́run hmm, ọlọ́run ò ní dójú tì wá ṣá àṣírí wa ò ní tú àṣírí wa ò ní tú àwa tá a sì pàjẹ́ àpàtẹ kalẹ̀ ọlọ́run ọjà ta. ní ọjọ́rú Wednesday ni àwọn èèyàn ń pariwo pé. Pe ní ọjọ́ sunday tó kọjá hmm. sunday eh, ọlọ́pẹ hmm. ní àwọn èèyàn ṣe ozana. Hmm. Ozana. fọmọ dáfídì olùbùkún lẹni tó mọ̀ wá lórúkọ olúwa wọ́n ní ó yá ẹ kàn án mọ́ àgbélébù nǹkan pèlè yẹn lọ ah, ó ti wà tipẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ jọ mí lójú ṣùgbọ́n nísìnyí ah. ó ti mọ́ra wọ́n máa fi sípò èèyàn ni èèyàn sípò èèyàn bíbẹ̀ kọ́ tọ̀. àmọ́ a dúpẹ́ eh, kò sí ìfẹ́ tó ju eléyìí lọ pé ẹnìkan fẹ̀mí ẹ̀ lélẹ̀ hmm. torí kéèyàn bá kú ọlọ́run sì pé ó hmm. yá wọn lọ́lé ayé o kú fún ẹ̀ṣẹ̀ gbogbo èèyàn òun ló fi jẹ́ pé ìfẹ́ ṣe kókó ṣe pàtàkì a sì ah. máa gbórílẹ̀-èdè lékè ẹja nawọ́ ọ̀fẹ́ káàkiri gbogbo ibi tá a bá rí i kó yẹ ká nawọ́ ọ̀fẹ́ sí tọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ sì tún kú ojúmọ́ mọ́ ajá àbálẹ̀ ròyìn ló kì í yín lòrọ̀ tòní ó pé kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ ó pé kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè hmm. báwa ò ti pé kólókòó mọ̀ròkó tá a sì pé kí olódò kó mọ̀ròdò ẹ̀yin ẹ ṣáà tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ gbọ́ gbogbo àwọn nǹkan tó tún ṣe bẹ́ẹ̀ súyọ nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ lẹ́wà fún tòórọ̀ tòní gẹ́gẹ́ bí ìṣèwà ìwé ìròyìn The Punch, The Nation, Nigerian Tribune àti Vanguard iná ni wọ́n tẹ̀lé wá wádìí hmm. Bólúwájí Ògúnyẹmí lórúkọ tèmi Anointed Voice of the City okay the punch àti the nation kan ló wà lókè àti ló Vanguard àti Tribune ló wà lọ́dọ̀ tèmi ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé ló kọ mi ẹ máa wọ àwọn àkòrí lóríṣìíríṣìí hmm. bó ti ẹ̀ jẹ́ pé àwọn àkòrí tó wà nú àwọn òwe ìròyìn yóò dùn mọ́ èèyàn nínú àmọ́ kíkọ ni wọ́n kọ kíkà làwa ó sì ká èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ hmm. lágbára lọ́wọ́ lọ́hùn èdè Yorùbá la tù hmm. Nigeria Tribune ibẹ̀ ni mo ti rí ìròyìn kan tó ń epo wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin àgbà lẹwa nàìjíríà ti buwọ́ lù ú pé owó ìrànwọ́ orí epo tilẹ̀wà nàìjíríà ó tún ná tírílíọ̀nù mẹ́rin ni hmm. four trillion naira òun ni ìbẹ̀ lójú ìwé karùn-ún ìwé ìròyìn nàìjíríà Tribune àmọ́ wọ́n gbé e sókè téńté tábìlì bóyá ká lè bá a tètè rí ka hmm. wọ́n sì sọ bí àwọn iléeṣẹ́ ìjọba kan ṣe rí àwọn owó kan gbà lọ́wọ́ ìjọba wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá one hundred and eighty two billion òun ni wọ́n fi kún owó oṣù wọn ọlọ́run jọ̀ọ́ kó ṣàánú wa wọ́n ní INEC náà wọ́n fún wọn ní owó kan tó lọ bíi two hundred and nineteen point fifty four four five four four billion naira hmm. Hmm. tó ó mẹ́nu ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí ó dáa nínú ìwé ìròyìn the punch ìròyìn kan tí kọ́kọ́ ń wá sí mi ní ojú ni ti insecurity among n ò ní kọ́kọ́ kà á ah, hmm. kò sí bó tilẹ̀ wù kó wá sí mi lọ́kàn tó n kọ́kọ́ kà á ẹ jẹ́ lọ sí apá ibi tí wọ́n pé bọ̀dá ń wá kà wá sẹ́ńsọ̀ lẹ́yìn ọdún bíi mẹ́tàdínlógún tí ètò kànìyàn ti wáyé gbẹ̀yìn nílẹ̀ nàìjíríà ìjọba àpapọ̀ ti pé ha ọmọ tọ ó sì yẹ ká mọyì àwa tá à ń gbé lórílẹ̀ nàìjíríà ìjọba àpapọ̀ ti wá pé oṣù kẹrin ọdún 2023 ńlá ṣe ètò kànìyàn lẹ́yìn ọdún mẹ́tàdínlógún ojú ìwé kẹtàlá ìwé ìròyìn The Punch ìnìròyìn yẹn ló fi ìkàlẹ̀ sí ní tipọ́n hmm. àmọ́ wọ́n pé ìjọba àpapọ̀ mọ̀ dáríjì dáríye hmm. wọ́n pé wọ́n sì ti ní pé ìyá mẹ́ntì ẹ̀ òun náà ti wà tí ọ̀tọ̀ nípa pé kéèyàn fi agbádá da owó kan mọ́lẹ̀ àbàtẹ̀ two point seven billion naira ni wọ́n wá pé ọ̀dà ìyáàmè ìwọ́n máa lọ gba fẹ́rẹ́ ní ọgbà ẹ̀wọ̀n náà tó ń tẹnu ẹ̀ ni wọ́n pé ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà náà kà lébù sí ìlànà tí a sùn pé kí wọ́n máa gbà sanwó oṣù fún wọn asuu náà wá pé ìjọba àwa ti gẹ̀ẹ́tì yìn àti mọ bó ṣe ń lọ aláìmọ̀yí tó kàn níyìn ti faná sílé kókó ojú ìwé kẹsàn ìwé ìròyìn the punch tó jáde lóòrọ̀ tòní ni láti tú palẹ̀ fún yín. mo ṣe wà ní ojú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí wọ́n ní bẹ́ẹ̀ yóò bá gun rélùwé ní nàìjíríà nísìnyí hmm. ó láti ní nọ́mbà ìdánimọ̀ tá a mọ̀ sí national identity number wọ́n ní tí ó bá ti ní NIN ó ṣeé ṣe o bó kówó ẹ̀ lọ́wọ́ kí rélùwé kankan mọ́ gbé ní nàìjíríà iléeṣẹ́ tó rí sọ̀rọ̀ rélùwé ní nàìjíríà àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ hmm. ń bẹ lójú ìwé kejì ìwé ìròyìn nàìjíríà Tribune ọwọ́ ọ̀sálẹ̀ rẹ̀ ni ìròyìn kan tí mo fẹ́ fi kí wọn lẹ́yìn hmm. tán ni ó ṣeé ṣe ó ṣeé ṣe nítorí hmm. may ni wọ́n lò kíjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà tún ní ẹja kara wa ní oṣù kẹrin ọdún tó ń bọ̀ lọ́hùn april twenty twenty three unicef ti sọ̀rọ̀ lójú ìwé kẹta ìwé ìròyìn nàìjíríà Tribune pé gbọ́mọgbọ́mọ à ń kọlu àwọn ilé ẹ̀kọ́ nílẹ̀ wa nàìjíríà àti pé à ń jí àwọn ọmọ gbé yìí wọ́n ní bí ìgbà tí èèyàn ń tẹ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀ ni kò já ìtẹ́wọ́gbà rárá èyàn bẹ lójú ìwé kẹta ìwé ìròyìn nàìjíríà Tribune ìròyìn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni kan fi ń sọ fún ààrẹ lẹwa nàìjíríà pé ẹ rí i pé gbogbo ọmọ nàìjíríà tó ń gbẹ́ngbẹ́ hmm. àti tí ìyà ti pa lórí ńlẹ̀ nǹkan dùnú fún kẹ́ẹ̀ tó fìjọba lẹ̀ ó ń bẹ lójú ìwé kẹta ìwé ìròyìn Nigeria Tribune. ó dá ní ojú ìwé kẹjọ ìwé ìròyìn The Punch ló rọ tòní inú ìròyìn eléyìí tí ó farapẹ́ ti ọkọ̀ ojú irin bẹ́ẹ̀ gbàgbé jò ní tí àwọn afurasí agbébọn ṣe ìkọlù sí ọkọ̀ ojú irin àwọn èrò tó wọ hmm. ọkọ̀ ojú irin àwọn mọ̀lẹ́bí wọn ti bẹ̀rẹ̀ sí ní ké ìrora tí wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn agbébọn pé ẹ dákun tàwa ni ẹ wò ẹ mọ̀ wo tẹlòmíì ẹ yọ̀ǹda àwọn ẹni wà tí ń bẹ lákàtà yín ojú ìwé kẹjọ ló wà o hmm. ìwé ìròyìn the punch bẹ́ẹ̀ ni wọ́n pé ọ̀rọ̀ àwọn ọmọ Chibok tí wọ́n jí kóńjò ní àwọn òbí wọn tún ti bẹ̀rẹ̀ sí ní pè sí ìjọba àpapọ̀ pé ọdún mẹ́jọ mọ̀rẹ́ tí wọ́n ti jí àwọn ọmọ àwọn gbé bó o lẹ́sẹ̀ bá wọn gbà wọ́n ọmọ padà lẹ́yìn ọdún mẹ́jọ ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn the punch ló rọ tòní ìnìròyìn yẹn ló fi ìkàlẹ̀ sí o. Hmm. àmọ́ lórí ọ̀rọ̀ insecurity tí wọ́n pé tí mo sọ lẹ́ẹ̀kan pé ojú mi ṣàn lọ ọbẹ̀ ní sàmọ́ òun ní ká àmọ́ kò sí bá a ṣe fẹ́ ṣe a gbọ́dọ̀ gbé sí etí ìgbọ̀nyìn ni wọ́n pé ilẹ̀ Amẹ́ríkà ó ti buwọ́lù ọkọ̀ òfurufú ìjagun eléyìí tó ń lọ bíi bílíọ̀nù kan dọ́là tó ń tẹnu ẹ̀ náà ni wọ́n pé ààrẹ Muhammadu Buhari ó ti ṣe ìpàdé pẹ̀lú àwọn tó jẹ́ olórí ológun nílẹ̀ Nàìjíríà wọ́n pé ibẹ̀ ni bàbá ti sọ̀rọ̀ pé àwọn tó jẹ́ òṣìṣẹ́ ológun nílẹ̀ yìí wọ́n gbọ́dọ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó gbópọn o ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tó sì dálé ẹ̀tọ́ ọmọnìyàn ń ló yẹ kí wọ́n ó ṣe ojú ìwé keje àti ìkẹjọ hmm. ìwé ìròyìn the punch tó jáde lóòrọ̀ tòní. bólú ajé ìròyìn kan bẹ lójú ìwé àkọ́kọ́ ìwé ìròyìn Vanguard tó ń ṣẹwọ́ sí mi bó tiẹ̀ jẹ́ pé ìròyìn tí ò dùn mọ́ yẹn nú ni hmm. àmọ́ kí la fẹ́ ṣe sí i torí pé àádọ́fà ó dín mẹ́rin ń la àwọn èèyàn tí wọ́n ní wọ́n gbẹ̀mí wọn ní ìpínlẹ̀ Plateau lọ́jọ́ kan ṣoṣo òru ọjọ́ kan làwọn agbébọn ṣòro tí ó sì lágbára kódà wọ́n gbẹ̀mí kúkúrú wọ́n tún gbẹ̀mí gígùn nígbà tí ròyìn ọ̀hún bẹ̀rẹ̀ sí ní ṣe àtúpalẹ̀ rẹ̀ tí ń bẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard wọ́n ní yóò tó bí ọgọ́rùn-ún lé tiẹ́ ti nábọ̀ tiẹ́ sì jó tán yányán wọ́n ní àwọn ọkùnrin òun làwọn agbébọn yìí kọjú oró sí si, wọ́n sì kó gbogbo àwọn obìnrin sábẹ́ igi kan nígbà wọ́n ṣe gbogbo oró wọn tán tí wọ́n sì jólé tán wọ́n ní ẹ̀yin obìnrin mm. ọyẹ́ ẹ̀ mọ́ padà lọ sínú ilé tá a ti jó ẹ̀ lọ́mọ ṣe tó bá wù yín ńbẹ̀ wọ́n ní kódà àwọn ilé tí wọ́n jó ọ̀hún wọ́n ń tọ́ka ilé kan tó ti ná bọ̀ ni hmm. hmm. kọ́lọ̀ jọ kó ṣàánú wa ni o àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn tí wọ́n ní wọ́n jí gbé nínú ìkọlù rélùwé tó wáyé ńjò ní ilẹ̀ nàìjíríà ti ní àwọn agbésùmọ̀mí tó gbé àwọn èèyàn wọn àwọn ṣetán àti báwọn dúnàdúrà o hmm. ẹ sọ iye tẹ́ ẹ fẹ́ gbà kẹ́ ẹ yàǹda èèyàn wa fún wa wọ́n ní ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ò ṣe nǹkan kan látìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ó ń lọ bí ọjọ́ méjìdínlógún báyìí ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà wọ́n káwọ́ bọ̀tán ni wọ́n ní wọ́n ti ń béèrè pé ẹ dákun àádóje ó lé kan one hundred and forty one tó sì wà lákàtà àwọn ajínigbé ẹ bá wa yọ̀ǹda wọn Vanguard lọ́kọ̀ròyìn yìí ojú ìwé karùn-ún rẹ̀ lẹ́ẹ̀tìbà tó nínú ìwé ìròyìn Nigerian trip nínú ìwé ìròyìn The Nation ló rọ tòní ọlọ́nkọ́ gbà wá mo rí ìròyìn kan tó farapẹ́ ìdówà bí ni ọ̀dà yìí ní Good Friday ká fi gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lẹ́sẹ̀ ẹlẹ́ bí yàrá jí tí ì ṣe ti olè oh. ni ìjíròyìn kà lónìí ọ̀dọ̀jọ́ mi. ọ̀rá tí ọ ìròyìn ọ̀hún náà ni pé Buhari ti ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Lawan ti ṣe olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà Tinubu ti ṣe ìkànkùgbò nínú ẹgbẹ́ òṣèlú APC gbogbo wọn pátá ìní ọ̀rọ̀ àwọ̀ ẹ̀bẹ̀ sáwọn èèyàn pé ẹ wò ẹ jẹ́ á nírètí o ní àkókò ọdún àjíǹde yìí ẹ̀jẹ̀ á ní ìrètí torí kò sí bí nǹkan ó ṣe le kokoko tó hmm. ń bọ̀ wá dẹ̀rọ ni ah, kò ní pẹ́ rọ̀ṣọ̀mù fún gbogbo wa kí ni ìròyìn yẹn ń sọ o ní ojú hmm. ìwé karùn-ún ìwé ìròyìn The Nation ló rọ tòní bẹ́ẹ̀ ni ìròyìn kan pé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó ìrànwọ́ orí epo tọ́ka lẹ́ẹ̀kan hmm. àwọn jìmì òní káyànnàná ètò ọrọ̀ ajé wọ́n ti sọ̀rọ̀ pé ṣe rí àbàtẹ four trillion naira tí ń pè lówó ìrànwọ́ orí epo yìí yóò wulẹ̀ jẹ́ kí ètò ọrọ̀ ajé kó tún pinyìnkì sí ni hmm. ẹ̀yin fẹ́ gbọ́ tán ajá àbálẹ̀ lápè àwa ò kà á bá a bá díẹ̀ ká ti ẹ̀kúnrẹ́rẹ́ níbi tí a ti ń tu pa. ìròyìn kan bẹ lójú ìwé kẹjọ ibi tí ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí asuu hmm. pé asuu ẹ dákun hmm. ẹ torí ọlọ́run ẹ torí ànábì ẹ padà sí yàrá akẹ́kọ̀ọ́ ẹ padà sọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ yín kẹ́ ẹ lọ padà lọ́mọ ọkọ wọn hmm. ṣé wọ́n gbọ́ àbí wọn gbọ́ ọmọbẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Vanguard èyí tí ó jáde láàárọ̀ yìí hmm. ìròyìn kan náà rèé tí Emeka Nyaku ti sọ̀rọ̀ ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard ni tí wọ́n ní tabaníká gbé Nàìjíríà sórí òṣùwọ̀n ká sì wò ó pẹ̀lú gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà yìí bí ìgbà tílẹ̀ wa Nàìjíríà ṣe lákàlàkà lákàlàkà wọnú wàhálà lọ ni kọ́lọ́ wọn mọ̀ gbà wá mọ̀ ni kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ hmm, ó ń bẹ kẹwàá ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí wọ́n ní àwọn agbébọn mọ̀ ń ṣòro kiri ni hmm. Anambra Imo àti Bayelsa wọ́n pa òṣìṣẹ́ INEC kan ní ìpínlẹ̀ Imo wọ́n ní ní Anambra àwọn agbébọn wọ́n kọjú oro sí ọlọ́pàá wọ́n tún yìnbọn sí ọlọ́pàá hmm. ń bẹ lójú ìwé ìkọkàndínlógójì ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí lójú ìwé ogún ìwé ìròyìn the punch àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní kọminú kọmi òde kódà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ kò bá kù gbé ọ̀rọ̀ sílé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà pé àwọn tí ń kó epo wọlé tí wọ́n ń ta epo tí ọ̀dà fún wa tá a sì ké gbàjarè tẹ́ pẹ́ ṣe ìwádìí wọn èyí ti jẹ́ tẹ́ wá pé kí wọ́n máa lọ kí wọ́n má dẹ́sẹ̀ mọ́ àwa ò fẹ́ o ojú ìwé ogún ìwé hmm. ìròyìn the punch ìnìròyìn yẹn ló fi ìkàlẹ̀ sí àmọ́ ròyìn kan tó ṣeé ṣe kẹ́yìn ọgbọ́ tán nínú ọgbẹnu tán bó bá di aago kan àbọ̀ lọ́sàn-án hmm. wọ́n pé ẹnìkan tó jí olùṣírò owó nípínlẹ̀ èkó ó sì bójú wò bójú rí ó mú ìyàwó ẹ̀ ọ̀dà bẹ̀tìrò ó sì kánná lu àti àna rẹ̀ brother in law wọ́n pé wọ́n hmm. dáná sun àwọn méjèèjì wọ́n pé ńgbà tó hmm. ṣe bẹ́ẹ̀ tán ènìyàn bá ń pariwo pé ẹ gbà hùn ẹ gbà hùn ẹ gbà hùn a ti pè yí ọlọ́run bá kọ́mọ ṣàánú fún wa àmọ́ lórí ọ̀rọ̀ ti Osinachi tó jẹ́ hmm. gbajúgbajà òǹkọrin ẹ̀mí wọ́n pe ilé ìgbìmọ̀ asòfin àgbà ti pé ìdájọ́ òdodo ó fi ìdí múlẹ̀ ojú ìwé karùn-ún ní bẹ wọ́n pe àwọn ṣe àyẹ̀wò sí òkú ẹ̀ àwọn hmm. fẹ́ mọ̀ gangan kí ló tọ́ pa á. yọ̀dà fún ọ mo níròyìn kan lójú ìwé kẹrin ọjọ́ mọ́tò ṣèlú torí twenty twenty three ticket ní a kọ síbí wọ́n ní àwọn mòye tí wọ́n ń dàfún tòló láti di ààrẹ lábẹ́ àbúradà ẹgbẹ́ òṣèlú PDP wọ́n tó mọ́kàndínlógún àmọ́ o gẹ́gẹ́ bí ìròyìn yìí ṣe ń sọ wọ́n ní kó tó di May twenty eight stroke twenty nine tí wọ́n ṣe ìbò abẹ́lé ó ṣeé ṣe kí PDP fúnra rẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú kó ti dín wọn kù mẹ́rin ojú ìwé karùnún ìwé ìròyìn Nigeria Tribune ìròyìn kan wà mẹ́ pé tìlù tìfọn bí ìgbà wọn ṣe carnival náà ṣe tẹ́wọ́ ba Omiṣore wọ ìpínlẹ̀ Ọ̀ṣun o Omiṣore òun náà wá sọ̀rọ̀ nígbà tí ẹgbẹ́ òṣèlú APC ní káàbọ̀ ṣe dáadáa lóde àti ìrètí rẹ òfìṣòre ni, bóun ṣe dé sínú ẹgbẹ́ òṣèlú APC yìí ó fi hàn pé ètò ìdìbò sí ipò gómìnà tí ń bọ̀ yìí yóò sèso rere ojú ìwé kẹrìnlá ìwé ìròyìn Nàìjíríà Tribune gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ ẹni tó jẹ́ ọ̀kan lára wa Alhaji Abdulrasaq Abdulganiyu tá mọ̀ sí Mr. GRA náà ti kéde o pé òun lọ sílé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ ọ̀yọ́ láti ṣojú ìbàdàn north constituency one ní ọdún twenty twenty three ó ní abẹ́ àbúradà ẹgbẹ́ òṣèlú apc lòun gbà á lọ ó ní ó sì ní tó wà lọ́kàn òun tó ń fẹ́ lọ ṣe ń bẹ̀ èmi nìyí ẹ̀ràn mi ń lójú ìwé kẹrìnlá ìwé ìròyìn nàìjíríà tribune tó ìròyìn kan tó jẹ́ ti agbo òṣèlú tó gbé sí ìgboro ayé lẹ́ẹ̀kan hmm. òun náà wà nínú ìwé ìròyìn the nation àmọ́ bí wọ́n ti kọ́ rèé wọ́n pé ìpadàbọ̀ Omiṣore hmm. sínú ẹgbẹ́ òṣèlú APC hmm. wọ́n pé àwọn olóṣèlú kan wọ́n wulẹ̀ lọ fẹ̀yìntì ni kò sọ̀rọ̀ <laughs> Oyètọ́lá ni lọ sọ bẹ́ẹ̀ àmọ́ wọ́n pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó lé ní ẹgbẹ̀rún mọ́kànléní ogún ènìyàn ti gba àgbéga o hmm. ojú ìwé kẹta ìwé ìròyìn The Nation ènìyàn kọ sí. tó ìròyìn kan rèé tó ń sọ̀rọ̀ nípa ti ọ̀rọ̀ tó jọmọ́ ti ọgbẹ̀nù tán díẹ̀ ojúwe kẹẹ̀ẹ́dógún ìwé ìròyìn Vanguard wọ́n ní ẹnìkan ń sọ̀rọ̀ ó ń ṣàpàtẹnujẹ́wọ́ pé ìdí rèé o tóun fi darapọ̀ mọ́ ẹgbẹ́ tí ń digun tí sì ń ja olè ó ní àwọn ìtàn tóun gbọ́ nípa ọgbà ẹ̀wọ̀n ngan ló ru òun sókè pé òun tiẹ̀ fẹ́ lọ́mọ bọ́gbà ẹ̀wọ̀n sí kọ́lọ́ wọn. kí ni ṣe ń bẹ àbírò èké láti pè yí sí. olóòwò ọmọ ṣàánú wa ah, ah, ah. wo wo olùwàjì jápolówó hmm? ọjà ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. Allahumma salli ala Muhammad. ọ̀nà gbogbo lọ́wọ́ bá sọ̀rọ̀ nílùú Ìbàdàn fún gbogbo ẹni tó bá ti ṣe tán tó fẹ́ gba àyè sọ́ọ̀bù ńlá tó gbà yẹ rò lọ́kàn òjọ̀ kan Islamic Mission Ultramodern Complex oríta basọ̀rọ̀ Ìbàdàn iléeṣẹ́ Expert E Nigeria Limited wọ́n ń pàkíyèsí wa sí pé bàbá sòwò jèrè tàbí toworogun sápò àsùnwọ̀n tá a fẹ́ gbà yè ní shopping complex níbi tọ́nà tọ́da wọ bẹ̀ tí iná tó wà ń bẹ̀sẹ̀ rokoṣo tí security bẹ́ẹ̀ sì dúró wámúwámú ilé ìgbọ̀nsẹ̀ rẹ̀ ò mú láti mọ̀ ibi tó ṣe é júwe fún ẹni tó fẹ́ báni rajà Islamic Mission Association of Nigeria tí wọ́n ṣàgbékalẹ̀ Islamic Mission Ultra Modern Complex olóòtú abáṣọrun Ìbàdàn pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ iléeṣẹ́ expe Nigeria Limited tó ń bá wọn bójútó bọ̀bá ṣe ń wálé láti ilẹ̀ òkèrè tó nílò stores tàbí shop tó láàyè pẹ̀lú ìdẹ̀ra tọkàn rẹ̀ ó sì balẹ̀ láìsí pa e jẹ́ ń júwe fún ọ mọ ọgbọ̀n náà sí o ti débẹ̀ mọ wáyé gba winners road ní Báṣọ̀run zero zero three five zero eight zero one three six tàbí zero eight zero two three three three three nine seven five gba sọ́ọ̀bù sanwó sọ́ọ̀bù kó sọ́ọ̀bù kóró kó tajà àlùbáríkà olùkéde Islamic Mission. Lee City University. Lead City University Ibadan invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level credits. Admission into 200 level is available for candidates with direct entry qualifications such as NCE, OND, or equivalent professional qualifications. HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees, and other information, please visit our website lcu.edu.ng. You can also reach our Abuja, Lagos, Enugu, and Port Harcourt liaison offices on 0815 331 8709. Lead City University, knowledge for self reliance. City University. University. Canada needs immigration to massively drive our economy and help fill the huge labor shortages. The government of Canada is determined to attract more than 1.2 million families and individuals to relocate between 2021 and end of 2023. This is unprecedented. The government of Canada will allow only those who will be employable to get the permanent visa. Jonathan King Limited will assist professionals, graduates, and artisans in various fields and trades to go to Canada and prosper. Education in Canada is not just one of the best in the world, it is one of the cheapest. Jonathan King Limited will help students secure full time graduate and postgraduate admissions to tertiary institutions. Full time students are allowed to work in Canada. There are also opportunities for scholarships, grants, or at least interest free loans. Pick up a registration form immediately at Jonathan King Limited, first and sixth floors, Coco House, Ibadan, and the Bronx Bookshop former CMS, besides Our Saviour's Cathedral, Jebode, Our offices will be opened during Easter holiday. Remember, registration ends 19th of April 2022. ìyìn àtinúwá twenty twenty two. àkórajọpọ̀ àwọn olórin ẹ̀mí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀pẹ̀yẹmí madu máyọ̀wá àlì pẹ̀lú tolú ìbí tó yẹ lọ́tẹ́pẹ́pẹ́ yìí yìí o. Sunday seventeen April twenty twenty two. Aago kan sọ làwọn ìràwọ̀ olórin yóò ti gbọ́ wọn pẹ́ sókè. Láwọn olórin ẹ̀mí bíi Kẹ́mi Ríọ́bọ̀, Fọ́sẹ̀ Súpà, Ẹ̀sì. o palẹ̀ mú. Dámilọ́lá Daniel. Yẹ́mi David látàbúlé o. Ohun gbogbo tó ti bẹ̀rẹ̀ nínú àdúrà. Inú yẹn àtinúwá twenty twenty two. Ní ọlọ́run ti máa activate yẹ. Ọ̀pá wòlíì ni ó máa sọ tẹ́lẹ̀. Prọfẹ̀t Olúfẹ́mi onílọ́lùgbàlejò. Ọ̀pá Yẹmi Madu. Máyọ̀ Wálì. Olú ìbí tó yẹ. Yóò tẹ́ pápá ẹ̀yìn àtinúwá yìí o. CSC Mọ́tẹ́ntọ̀. Sina Hall. NTC Company Leaf Road Láti máa pàdé láago kan Sunday seventeen April. Ìyìn àtinúwá twenty twenty teach It is going to be powerful. Don't be left out. Powered by Mountain Top Fire Petros. Ẹ ṣeun biribiri kẹta lónìí, ganja top loss là mí lọ, ganja top loss là mí lọ, ni mọ́kànlá, ní Ìbàdàn yẹn ò mọ́kànlá ẹni ńlá ní ṣòwò ńlá erégbèdú ọ̀pẹ mi ò tún fọmọ rí odò tayín tá a bá ń sọ nípa ojúlówó ilé iṣẹ́ tó ń ta fóònù lóníranran pẹ̀lú home electronic appliances ẹ má làágùn jìnnà mọ́ ẹ máa bọ̀ tààràtà sí gadgetor plus gadgetor plus ló ń ta fóònù bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni ẹ bèrè tòun ti electronic appliances gbogbo tẹ́ ẹ fẹ́ bíi cooker pressing iron air conditioning freezer washing machine generator àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa bọ̀ tààràtà sí ilé iṣẹ́ gadgetor plus tí wọ́n fi kalẹ̀sí seventeen Queen Elizabeth Road Leba Group Medical Hospital Mọ́kànlá Ìbàdàn telephone zero nine zero three zero seven six nine six six two Gadget of Laws ẹ̀yẹ tí ó ṣe bí àṣà òjò ló ń gò lọ. Admission is on again. Enroll your child in our school. Upper Standard College for nursery, primary, and secondary qualitative education. oh yes the time is now. àsìkò yẹn gangan lè lè fáwọn òbí tó mọ iye ẹ̀kọ́ tó yẹ kóró fáwọn ọmọ wa. sound and qualitative education both theoretical and practical in a conducive learning environment with well-equipped science laboratory and computer studies room Westock library indoor and outdoor games equipment lọ́lọ́kan òjọ̀kan ni àtúndì modern playground bẹ́ẹ̀ làwọn olùkọ́ tó rí wọn pé sixteen the qualified teachers tó mọ báwo la ṣe ń kọ́ ọmọ yege ìdánwò waec neco sse gce tó fi mọ́ Secure UTME and post UTME at a reasonable and moderate school fees. Upper Standard College is directly opposite to Wooden First Gate, Apata Ibadan. Telephone 080 6417 3928 080 6211 5408 or 070 3643 2677. Upper Standard College. Quality makes a difference. Our track record is speaking for us now and always. It is good you enroll your child in our college now. Hurricane International College. Oh yeah. A perfect place, raising future leaders. A perfect place for a better future. tó dàbí ẹ̀kọ́ òsì gbogbo òbí tó wá ń dàrán kan jọ ọ̀la onífọ̀kànbalẹ̀ fáwọn ọmọ wọn Larkin International College ní ẹ̀rọnú ẹ̀kan ní Larkin bá a ṣe ń kọ́mọ lẹ́kọ̀ọ́ òwe láti lè dáńtọ́ láti ń kọ́mọ níṣẹ́ ọwọ́ kó lè dádúró láàrin àwọn ẹlẹgbẹ́ láti nursery àti primary tó fi dé kọ́lẹ́ẹ̀jì gbogbo àwọn ọmọ wa ló ń wẹ̀yán kankan nínú àwọn ìdánwò bíi WAEC UTME IGCSE Cambridge O levels àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀gá làwọn ọmọ wa nínú ìdánwò A levels JUPEP SAT Truffle tá a sì tún ṣètò iṣẹ́ ọwọ́ bíi fashion designing catering robot pediatrics cosmetology àti auto mechanics láti wá rú ọmọ yín lágbára ẹ forúkọ wọn sílẹ̀ nílé ẹ̀kọ́ wa larkin international college tó wà ní ológun ẹ̀rú ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero nine zero six zero zero zero three nine four zero website larkincollege.com larkin international college sọ ọmọ rẹ dọ́ba. ẹni ọlá yẹsùn ló sọ mí lẹni ọlá. ọlọ́run alágbára ti ṣe tán o láti máa dáhùn ìbéèrè àti ẹ̀bẹ̀ àdúrà gbogbo oníkojúpo ènìyàn lórí òkè ìmúsí àdúrà àti ìmúpadàbọ̀sípò mountain of prophetic prayers and restoration ministry ìpàdé àdúrà alágbàyíp ẹ̀kọ́ ọlọ́jọ́ mẹ́ta lóṣooṣù èyí tí ó máa wáyé bẹ̀rẹ̀ látọjọ́ àlàmísì kejì lóṣù kọ̀ọ̀kan títí di ọjọ́ sátidé every second thursday to saturday of every month níbi tọ́lọ́run yóò ti máa dá ìkólọ gbogbo àwọn ènìyàn padà lẹ́nu ẹ̀mí àti nípa tara ìgbàlà ìwòsàn ìdáǹdè àti ìtúsílẹ̀ rádá tí lórúkọ jésù ètò ìsúná ọrọ̀ ajé rẹ tó ti ń ṣòjòjò tẹ́lẹ̀ yóò gba ìmúradá pẹ̀lú ìgbédìde ọjọ́ àlàmísì thursday lètò yóò bẹ̀rẹ̀ pẹ̀lú àgbékalẹ̀ ìlànà ètò àdúrà lónìrànran títí di òwúrọ̀ ọjọ́ sátidé láti aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán tí marathon prayer tó sùn yìí yóò wá sí ìdánidúró lábẹ́ ìdarí iṣẹ́ ìránṣẹ́ olùṣọ́ àgùntàn solomon ọ̀làgbájú àti ọ̀gọ̀rọ̀ ìránṣẹ́ ọlọ́run tí wọn yóò da ìpè pọ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ lórí òkè àdúrà yìí tó ń bẹ ní ọ̀jẹ́dẹ̀jì kejì lẹ́yìn iléeṣẹ́ tí ń ṣe ọ̀dà títì ní ìlú ìjàyè òpópónà tó lọ sí ìlú ìsẹ́yìn láti ìjọba ìbílẹ̀ akínyẹlé nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olùṣọ́ zero zero thirty eight ninety nine sixty one twenty four jésù olùgbàlà ń dóde ọ jésù lolúwa ọlọ́run ó jẹ́ arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó míì láwùjọ wa bóyá wọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó